kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé a kó bójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò àwọn àkójọ mẹ́ta gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tí ẹ béèrè mi àtẹ̀yin tí ẹ béèrè mi pàápàá mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show àyè ọpẹ́ yọ ṣé ó yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run àyè ọpẹ́ a máa yọ fún wa ni mo lè pàtàkì jùlọ mo kí àwọn bàbá mi kan àwọn ìyá mi kan àwọn àǹtí mi kan tó ń pè mí tó ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé ṣé ò sí mo mà kú ọjọ́ mẹ́ta mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ ọ́ lóore o ẹ nífẹ̀ẹ́ ọlọ́run láti ara mi ọlọ́run tó láyé tó lọ́run á dúró tì yín á nífẹ̀ẹ́ yín náà ẹ̀yìn ní dáṣáyé yín ní agbára lọ́wọ́ ọlọ́run èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní tí a ní gbà wá lákòókò tó jẹ́ wípé pápápá òun la máa ṣe ti ọjọ́ títí òní bọ́dà mi àti sísà mi ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ serimas homes and apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ nàìjíríà pẹ̀lú owó tí kò ganilára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi yàrá ọlọ́yẹ́ íńtánẹ́ẹ̀tì ilé ìdáná àti àyíká tó rẹwà bákan náà àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà ni fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ homes and apartments ní nọ́mbà two f akérèlé extension sùúrùlérè Ìkéré Lagos Nigeria ẹ pè zero eight zero six six seven one zero eight four three tàbí zero eight one four nine seven three seven seven four zero tàbí plus four four seven eight nine seven nine five eight one seven eight. a kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kò gbójú ọjọ́ ṣeré tá a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní báwo ló ṣe ń lọ sí báwo ló ṣe ń lọ sí ní ọ̀dẹ̀dẹ̀ tí báwo ló ṣe ń lọ sí ní orí ayélujára báwo ló ṣe ń lọ sí ní orílẹ̀-èdè wa tí a pè ní àwa ọmọ kóòtù òjíire àwa ọmọ aládé báwo ló ṣe ń lọ sí òun la ní kí a gbéyẹ̀wò bọ́ká tí ó lọ sí ojú agbami bọ́dà mi àti sísítà mi ilé làbọ̀ sí ní oko kò sí bí àjọṣe lè dùn títí kó dàbí ilé ẹ kò sí nǹkan tó tó dùn tó da tó tó wípé a lè fi wé wípé kí a dá dúró gbogbo wa la rí bó ṣe ń lọ lọ́tún lọ́sì bí gbogbo ẹ̀ bó ṣe ń di òkúrúmuṣo bọ́dà mi àti sísá mi ó mà kù sí èmi àti yín lọ́wọ́ nàìjà á da nàìjíríà da ibi tí adé náà ń la ìdé yìí kán tó bí ìyá tiwa òun náà ti ní nàìjíríà máa da a sì wà lẹ́nu ẹ̀ báyìí brọ́dà mi àti sísà mi eléyìí kọjá bẹ́ẹ̀ ẹ wọ́n ní ká máa gbàdúrà àwọn ìyá tó ti pé tí years hundred years gan àdúrà náà ń gbà láti ìgbà yẹn títí di wákàtí tá à ń sọ̀rọ̀ yìí àwa ọmọ ọmọ náà a tún kọ̀ǹtínú náà wọn ládùúrà ní ká máa gbà ṣé kò tó ká jí níbi tí a ti sùn sí báyìí ó dàbí pé oorun yẹn ó ti gbé wa lọ ó ti wọ̀ wá lára tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí mo kì í yín káàbọ̀ sórí ètò èmi àbúrò yín olólùfẹ́ yín ọmọ yín Dr. Zabby Talk Show àyè ọpẹyọ a máa ń gbé àwọn ètò wò lọ́lọ́kanjọ̀kan lórí ìkànnì wa níbí báyìí ni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ subscribe kẹ́ bá wa share ẹ dẹ̀ má gbàgbé láti tẹ̀ like kẹ́ dẹ̀ fi comment yín sílẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ tó lè fẹ́ fa ogun tó lè fẹ́ fa ọ̀tẹ̀ tó ti ń fa kí ọmọ ìyá méjì kan bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fúnra wọn òun ní ká ní ká gbéyẹ̀wò lọ́jọ́ kó wá ń ṣe àgbéyẹ̀wò nìkan bí òun ṣe wípé a fẹ́ fi eléyìí fi máa ṣe àtẹ̀ránṣẹ́ ọ̀ àfiránṣẹ́ sí àwa tí a jọmọ Yorùbá ibo la kù sí àwọn ibo ló yẹ ká tún ṣe àwọn ibo ló yẹ ká tún ṣe ní àwùjọ àwọn ibo ló yẹ ká tún ṣe ní àwùjọ kí ló fa ọ̀rọ̀ ta ni Ọlọ́run abdulhafiz um mo ti gbàgbé orúkọ um orúkọ yorùbá ẹ tí gbogbo wa mọ̀ ní Tani Olohun brọ́dà mi àti sísá mi mo ṣe ìgbìyànjú mo gbé èèyàn dìde wọ́n lọ rí Tani Olohun wọ́n dẹ̀ fún wa ní àbọ̀ mo dẹ̀ mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run sísọ dídùn lómi tàbí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tó da òun ló máa yọrí sí lágbára Ọlọ́run ẹ tí mo òwe tí mo fẹ́ pa ń bẹ yẹn ẹ ẹ̀yin tẹ́ bá ti mọ̀ ẹ bá mi táìpẹ síbẹ̀ kí ló fà á kí ni ìpilẹ̀ṣẹ̀ nǹkan yìí ibo ló ti wá báwo ló ṣe rí ibo la ti ń bọ̀ ibo la dé báwo ló ṣe wá rí báyìí nǹkan tó wá fà á tó fa wàhálà tó fa rú ẹ rúkèrúdò tó fa àgbọ́ra ẹni yé tó fa tó dàbí wípé a ṣé ilẹ̀ Yorùbá yìí kọ́ ni gbogbo ọmọ ẹlẹ́sìn tó níká oníkálukú ló ń gbé báwo ló ṣe wá rí báyìí bọ́dà mi àti sísá mi ẹ máa bá mi ká ẹ má gbàgbé láti fi comment sí comment section ẹ dẹ̀ má gbàgbé láti tẹ̀ like now pápápá ẹ jẹ́ kí a gbé wọlé lọ́yà. èèyàn lọ́yà. èèyàn lọ́ba Ọbàtálá. èèyàn l'Ọbàtálá. èèyàn ní bùkú. èèyàn ní bùkú. èèyàn l'Èṣù. èèyàn l'Èṣù. Èṣù tí gbogbo àwọn Yorùbá ń wí èèyàn ni. èèyàn ni. èèyàn méjì ní Jésù. èèyàn méjì ní. láàlú ọ̀kan ló jẹ́nu wọn. ọ̀kan ló jẹ́nu. gbèlèké olè kejì. ìṣesí wọn yàtọ̀. ìṣesí wọn yàtọ̀. nílẹ̀ Yorùbá èèyàn ni wọ́n. Allah ta'abudu.

ọba. èèyàn ní jẹ́ ọba. èèyàn ní jẹ́ ọba. wọ́n bá ní odò ọya. yẹ bá ní odò ọya. èèyàn ní jọ́ya. èèyàn ní jọ́ya. wọ́n bá odò ọ̀ṣun. yẹ bá odò ọ̀ṣun. èèyàn ní jẹ́ ọ̀ṣun. èèyàn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn níyàwó Ṣàngó. ọ̀yọ́ àjà. gangan ní jẹ́ kó tó máa wá pè ní ọ̀yọ́ ilé. kó máa pè é lọ́yọ́ ilé. ìdí ń fi ń jẹ ọ̀yọ́ àjà. ìdí ń fi ń jẹ ọ̀yọ́ àjà. ìjà ni wọ́n jà túká. ìjà wọ́n jà túká bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ òru àyàn ìjà ni wọ́n jà. ìjà ni wọ́n jà. ìní ọ̀rọ̀ mi yàn wá sọ pé kò ní ìbá máa lọ ní ifá wá sọ wípé bọ́ ọ bá gẹ̀ẹ́sì ibi ẹsẹ̀ rẹ bá ti yọ̀. ibi ẹsẹ̀ rẹ bá ti yọ̀. tó ẹ̀sìn wa yọ nígbà oyọ wọn ló ti yọ ọyọ ìníjà ọyọ. tí wọ́n wá jà tí wọ́n fi ojú kaná fi pè ní ọ̀yọ́ àjà. ìjà wo ni náà ni ìjà tí wọ́n gbéra nílé lẹ́yìn ikú Oòduà. wọ́n ibi tí wọ́n ti lé bàbá wa. ilẹ̀ Lárúbáwá. àlọ́ lè gbẹ̀san. bàbá wa nìkan ni wọ́n lé. àwa méje àwa méje. làwọn awọ̀lú ta àwọn agbẹ̀san. làwọn méje làwọn awọ̀lú ó wá fún lórí ẹrú sọ́lé. wọ́n fi eléré ẹrú rú sọ́lé. wípé ìwọ ni ọmọ fún àwọn òrìṣà ní ìpèsè. ìwọ ni ọmọ fáwọn òrìṣà ní pèsè. níbi ojúmọ́. níbi ojúmọ́. bí ọjà wa ń lọ. ilẹ̀ tí wọ́n ń lọ. wọn wá ti kúrò ní nàìjíríà. kúrò nàìjíríà. àwa kàn yẹ ẹlẹ́mu wọn mẹ́mu yó. wọ́n kàn yẹ ẹlẹ́mu wọn mẹ́mu yó bá. ní bá lura wọn. wọ́n bá lura wọn wàhálà bẹ́lẹ̀. wàhálà bẹ́lẹ̀. wàhálà bẹ́lẹ̀. ìjà náà. ìjà náà ló tún wọn ká. ló tún wọn ká. ẹẹ ọ̀rọ̀ míyàn ó lọ ọ̀yọ́. ọ̀rọ̀ míyàn ó lọ ọ̀yọ́. ọ̀rọ̀gún ó lọ ìlà. ọ̀rọ̀gún lọ ọ̀la. ọ̀wá ó lọ lẹ́sà. ọ̀wá lọ lẹ́sà. apínyẹlẹyẹlẹ. apínyẹlẹyẹlẹ. àwọn méjèèjì ò wá wálé mọ́. ò wá wálé mọ́. olórí ẹrú tí wọ́n wá sí sọ́lé ńgbà wọn ò wálé mọ́. àwọn tìṣẹ́ wá sọ wípé ànímọ̀ ẹbẹ kámọ̀ ní ọba. ànímọ̀ ẹbẹ kámọ̀ ní ọba. tani ká fi jọba. tani ká fi jọba. wọ́n lẹ́ni fi sọ́lé ni ká fi jọba. tani wọ́n fi sọ́lé ni ká fi jọba. àwa mú olórí ẹrú wọ́n ṣe adé fún un. wọ́n ṣe adé fún un. àwa ní adé yìí ọ̀ọ́ni ní jẹ́ bẹ́ẹ̀. ọ̀ọ́ni ní jẹ́ bẹ́ẹ̀. ẹ lógo tiẹ̀ ní pé ọ̀ọ́ni. ọ̀ọ́ni. ọ̀ọ́ni ilẹ̀ Ifẹ̀. ọ̀ọ́ni ilẹ̀ Ifẹ̀. wọ́kọ́ lọ ní. wọ́kọ́ lọ ní. nígbà tí àwọn tí wọ́n bá ní bá dé ọmọ adìde. ọmọ lọ èyí ló dìjà alẹ́ sáàrin ọ̀ọ́ni àti aláàfin aláàtàbùdù ìlàlá. yorùbá lè yí o ewu kọ́ ò nà ní. tí ì bí. wọ́n è tí ì bí Ṣàngó. wọ́n è bí Ṣàngó. wọ́n è bí Ṣàngó. wọ́n è bí Ọya. bi è bí Ọya. Ọbàtálá ti ń bẹ. Ọbàtálá ti ń bẹ. Ọbàtálá ń bẹ. Ọbàtálá ń bẹ. Wọ́n è bí Ọya. Wọ́n è tí ì bí Ọya. Ṣàngó òun wá lọ́kọ Ọya. Ṣàngó lọ́kọ Ọya. Òun sì ni ọkọ ọba. Ó ní ọkọ ọba. Òun sì ni ọkọ ọ̀ṣun. ó ń lọ́kọ ọ̀ṣun. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ìyàwó rẹ̀. àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá ń bọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ibi tí mo wá fẹ́ fàyọ èèyàn ni jésù. èèyàn ni jésù. kì í sọ lọ́hùn. kì í sọ lọ́hùn. wọ́n bí bí wọ́n ti bímọ. wọ́n bí bí wọ́n ti bímọ. àwọn aṣelára mọ̀ ń dá ọmọ. aṣelára mọ̀ Allah ta'budu illallah ìnáni. bẹ́ẹ̀ ojúṣe àkọ́kọ́. hàn sí yìí. olúwa pé inú nà ní dájúdájú èmi ọlọ́run lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yìí. nàbí irú mo ń wọ̀nù yín olùkìlọ̀ ni mo jẹ́ fún yín. wọ́n bá ṣí irú olùfún yín olùdùnú lèmi ọlọ́run. pípẹ́ tá ẹ bá ṣẹbọ ẹ máa ṣàgbákò bẹ́ẹ̀ bá wá dúró déédéé máa rí dùnú. Allah. تعبدوا إلا الله إنني لكم منه نذيرا وبشيرا أن استغفروا ربكم ثم توبوا إليه ثم توبوا إليه dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run mo rò pé gbogbo wa pátápátá point tí mo fẹ́ fàyọ ń bẹ̀ yẹn tí a dẹ̀ fẹ́ kí àwọn ìjọba tán pera wọn ní olùdarí ìlú a fẹ́ kán bá wa mójútó láti ìsinyìí lọ a kí talọlọ́run lẹ́ẹ̀kan sí torí ara àwọn hero náà ló jẹ́ nílẹ̀ yorùbá kí ni talọlọ́run kí ló kọ́kọ́ sọ tá bá tiẹ̀ mọ̀ wípé ẹnu máa ń gbèèyàn a jura wa lọ a mọ nǹkan control a mọ ìbínú láti láti eh, láti láti borí ẹ̀ jura wa lọ bọ́lọ́run ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀ ó jẹ́ èèyàn tó jẹ́ wípé ó fi ẹ̀mí àtọkùn ẹ̀ láti bọ́ síta láti sọ wípé irú nǹkan tó ń jà fún lélẹ̀ a máa bẹ ẹ̀yin ìjọba wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti alábàáláyé um ìṣẹ̀ṣe àti ẹni tí ò ní nǹkan kan kó má fi ẹ̀sìn ẹlòmíì máa ṣe wáàsí kó má fi ẹ̀sìn ẹlòmíì máa ṣe wáàsí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bá ṣe rí kà nínú àlùkùrẹ́àn tó bá tiẹ̀ jẹ́ wípé àwọn àáfà ó níyẹn kò kò ṣiṣẹ́ àwọn ò gbá wọlé tí ànábì muhammed sallallahu alayhi wa sallam tó ní ẹ̀sìn tiyín kó máa jẹ́ ti tiyín ẹ̀sìn ti tèmi kó máa jẹ́ ti tèmi tó tún tẹ̀síwájú wípé ìwọ tó o bá lọ bú ọlọ́run ẹlòmíì tó o bá lọ bú ọlọ́run ẹlòmíì ní abimú ó di dandan kó òfin tiẹ̀ ní abimú afọ́fúngbẹ́mu ẹlẹ́sẹ̀ bákanbàkan anábì muhammad ti sọ sallallahu alayhi wa sallam àwa àwa bẹ̀yìn ẹ̀yin olùdarí ta sì mọ̀ lólùdarí lọ́jọ́ títí òní tó ń darí ilẹ̀ yorùbá ẹ̀yin governors a wípé ẹ bá wa mójútó nǹkan yìí kó tó di wípé a máa máa rí ẹ̀jẹ̀ lórí títì ìkan tó ṣẹlẹ̀ màá ṣe fídíò ẹ̀ lọ́tọ̀ ó ti ń gba ẹ̀jẹ̀ nǹkan yìí ti ń gba ẹ̀jẹ̀ màá ṣe fídíò yẹn ó lè máa ju fifteen minutes lọ ó ti ń gba ẹ̀jẹ̀ kódà gan mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ti ń kọjú síra wọn kò ń ṣe mùsùlùmí àti christian kò ń ṣe mùsùlùmí àti oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àáfà yìí bọ́n ṣe sọ. So, wípé ṣàngó èèyàn ló bí ọya èèyàn ló bí tí n bá wá decide that is my own my, my own palaba that is my own palaba láti gba ọ̀nà yẹn tí n bá wá decide wípé jésù ni mo fẹ́ pè ní ọlọ́run àtolùgbàlà mi that is my own palaba ẹ̀yin ìjọba wa ẹ bá wa gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó tọ́ eh, tó yẹ lórí kìrìsìtẹ́nì lórí mùsùlùmí lórí àwọn oníṣẹ̀ṣe kí oníkálukú kó máa ṣe wáàsí tiẹ̀ láì má fi ìjọ ọ̀ láì má fi ẹ̀sìn ẹlòmíì ṣe wáàsí àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì náà christian míì wà ó nígbàgbọ́ wípé jésù òun ni ọlọ́run àti olùgbàlà òun christian míì wà ó ní ìgbàgbọ́ wípé jésù ọmọ ọlọ́run ni christian míì wà ó nígbàgbọ́ lórí mẹ́ta lọ́kan ẹ fi wọ́n sílẹ̀ náà ẹ̀yin ẹ ṣe wàásù ẹ ṣe wáàsí sí ọ̀nà títí yín ẹ stop láti lọ máa ṣe wá sí ìta gbangba láti lọ máa pariwo ẹlẹ́bọ ẹ má èèyàn ni èèyàn ni Jesus Christ àwọn èèyàn dẹ̀ gba ní olúwa tólùgbàlà bẹ́ẹ̀ náà lẹni tẹ́ ẹ pè ní Ṣàngó Ọbàtálá ẹ̀ṣọ́ èṣù Ògún Ọya gbogbo àwọn tẹ́ ẹ kà sílẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà mọ̀ wípé èèyàn ni wọ́n bọ̀ àwọn nígbàgbọ́ wípé àwọn fẹ́ gbara wọn ìfẹ́ tí Ọlọ́run ní sí wọn àwọn fẹ́ gbara ẹ̀ láti rojú rere Ọlọ́run ọlọ́run ìgbàgbọ́ tiwọn nìyẹn tí nǹkan yìí tí ò dẹ̀ ń ṣe wípé àsáwọ̀ ni kò ń ṣe àsáwọ̀ tó bá jẹ́ wípé ó kọ́ ó ṣẹ̀ṣẹ̀ dé ni a máa nírú ẹ̀sìn wo leléyìí ibo ni eléyìí ibo ló ti wá ẹ̀sìn yìí ti wà kí ẹ̀sìn méjèèjì kó tó di wípé ó dé wọ́n ti ń ṣe bó ṣe bọ́n ṣe ń ṣe tí ò bá wá rí bó yẹ kó rí fún wọn it's left to them ẹ jẹ́ ká dẹ́kun àti máa fa wàhálà ẹ jẹ́ ká dẹ́kun àti máa kọ ẹ̀yìn ìyá àtọmọ síra ojú ti kálé ó ti ká oko ní twenty thousand and twenty two thousand and twenty three tá wà lọ́wọ́lọ́wọ́ yìí computer age la wà two hundred years ago tó bá máa mú ẹ̀sìn wá wọ́n máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n máa gun ẹṣin wọ́n máa rìn rìn rìn rìn rìn ìrìn tí à ń fi five hours rìn ń sìn wọn lè fi five months wọn máa fi rìn kó tó máa dé gbèríko dé gbèríko débi tán mẹ́sẹ̀ lọ o ní ìdí anything sìn jí pé kó gbé fóònù ẹ kó gbá research ìgbà wo lẹ̀sìn eléyìí débi bá ìgbà wo lẹ̀sìn eléyìí débi bá báwo lẹ̀sìn eléyìí báwo ló ṣe bẹ̀rẹ̀ too simple bọ nǹkan tó kó sí wa lórí tí àwọn bàbá wa kó sí wa lórí táwọn bàbá bàbá kó sí àwọn yẹn náà lórí òun la ṣe fi ń preach ilé ayé ò dúró sójú kan náà ayé ń tẹ̀síwájú ni. congratulations to eh, Tani Ọlọ́run torí pé kí ni òun ló ní oríyìn yẹn tá bá tiẹ̀ wá sọ wípé ó bu yín á ṣe correction kóun náà má fi ẹ̀sìn kó má kó má kọ̀ǹdẹ̀mù ẹ̀sìn ẹlòmíì ọlọ́run á jẹ́ kó jáde láyọ̀ àti àlàáfíà torí ó máa ń yà mí lẹ́nu tó ń sọ pé kán bá ta lọ lọ́hùn kán bá bẹ̀bẹ̀ kán má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ọlọ́bẹ ti gé ọmọ lọ́wọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti ó ti ó dẹ̀ ti wà nínú àkọọ́lẹ̀ bóníkálukú ṣe máa rin ìrìn àjò ẹ̀ ó ti wà nínú àkọsílẹ̀ ó bẹ̀bẹ̀ o hàn bẹ̀bẹ̀ o ọlọ́run ti mọ ohun gbogbo ó dẹ̀ sì lè ṣe ohun gbogbo àìmọye kéèsì tó jẹ́ pé àwọn tán ni kéèsì máa sọ pé òkè àwọn ò ṣe kéèsì máa wọ́n fẹ́ withdraw ẹ̀ bó eléyìí tán bá withdraw ẹ̀ ẹ̀ prison tán ń fi sí kò ń ṣe kò ń ṣe pé bóyá ìgbà tó débẹ̀ kò sí èèyàn ń bẹ̀ correction center ni mistake tó bá ṣe níta ó fẹ́ fi pààyàn lára tó bá débẹ̀ wàá lọ ṣe correction ara ẹ̀ tó bá padà sílé wàá lè mọ àwọn nǹkan kí ló gbé ẹ lọ síbẹ̀ yẹn bó wípé kán fi sílẹ̀ kán ṣe kíní kan kíní kan ẹ̀ náà oníkálukú fàìtì fún ráìtì ẹ̀ ni ara nǹkan tó gbé ta lọ lọ́rùn jáde lélẹ́yìí kí àwọn pastors alphas kán máa jáde kán máa bú àwọn òkè nísìnyí ẹ̀yin sọ wípé ta lọ lọ́rùn èmi ò sọ́pọ̀tì wípé bóyá kéèyàn kan bú àgbàlagbà wípé ó bú ó parọ́ bóyá ó bú àwọn àgbàlagbà yín ó parọ́ mọ́ wọn something like that ẹ eh, understand me but kí ló fà á ṣẹ́yìn náà ò parọ́ mọ́ nǹkan tóun náà nígbàgbọ́ lé lórí according to nǹkan tó ń sọ nǹkan tí gbogbo wa mọ̀ ọ̀nkan tá à ń gbọ́ ẹ̀yin náà lẹ́nu tiyín náà bá ṣe mọ̀ wípé èèyàn ni Jésù táwa mọ̀ pé lọ Bàtálá tí èèyàn kan wá decide wípé ara ibi tóun fẹ́ gbà lọ sọ́dọ̀ ọlọ́run nìyẹn láti rójú rere ọlọ́run ẹ̀yin ìjọba àsìkò ti tó láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí kí àtúnṣe kó lè wà ń bẹ̀ ni èmi kí mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì mo dẹ̀ kí oníṣẹ̀ṣe òjò ni mímì ò bá èèyàn kankan ṣọ̀tá but kí ni a fẹ́ mú padà lọ sọ́dọ̀ ọlọ́run wípé a ṣe ní ayé mò ń bi yín ni ṣé o lọ bà tèèyàn kan jẹ́ ni kí tiẹ̀ lè dànù ṣé o jápàánù ilé onílé tó fi bo tìyẹ lórí ni brother mi àti sister mi question mark ẹ jẹ́ ká fi answer yẹn ká fi sílẹ̀ ńbẹ̀ bóyá wọ ọlọ́run dá ẹ tó ń tún tèèyàn ṣe ni bóyá o wá rí wípé tó o bá bà ti ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ tàbí tó o bá bà tèèyàn kan jẹ́ ẹ̀sìn tiẹ̀ ò lè tẹ̀síwájú tó bá gbé nǹkan tó pure tó jẹ́ new tó bá gbé sọ́wọ́ ó ní ìdí àti bá tèèyàn kọ́kọ́ jẹ́ ìrínisí òun nìsọ ni lókùúta nǹkan tó bá ń rí pẹ̀lú ẹ tó bá ń gbọ́ nínú ọ̀rọ̀ ẹnu ẹ ó ní ìdí láti sọ fún ọgbọ́n àwọn máa sọ fún ẹ pé báwo lẹ ṣe ń ṣe ẹ̀sìn yìí brọ́dà mi àti sísà mi ẹ bá wa share ètò yìí a tẹnumọ́ kinní kan tó bá ń tẹnumọ́ tó bá yá ó máa dún ọ̀tẹ̀yàn bá ń lurin tó bá ẹ ti mọ̀wé tí mo fẹ́ pa tá a sí ní tẹnumọ́ àwọn ọ̀rọ̀ yìí ń sìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé at the end of the day náà ó padà náà wá fún wọn ní ọdún ìṣẹ̀ṣe oníkálukú ti ní ojú àlá tiẹ̀ náà nìyẹn ibẹ̀ ni fẹ́ máa ti wà Ibi òjù bí bá ṣe bí ẹrú òun náà la bí ọmọ ká tiẹ̀ mọ̀ wípé torí wípé wọ́n ń dà wá pọ̀ ni a kì í ṣe ìran kan náà tó bá jẹ́ pé ń ṣe ni Yorùbá dá dúró ni ọ̀rọ̀ yìí ò ní pẹ́ tó tó yìí kò ní pẹ́ tó máa fi tó tí gbogbo orú nǹkan báyìí tó máa ti you know bọ̀ torí pé láti oko ẹrú kan à ń bọ́ sóko ẹrú kan ni a tún kúrò nínú a bọ́ sí a kúrò nínú oko ẹrú àwọn òyìnbó a bọ́ sóko ẹrú àwọn president wa a kúrò nínú oko ẹrú president a bọ́ sí oko ẹrú àwọn governors wa a kúrò nínú oko governors a ẹrú àwọn house of assembly a kúrò nínú oko ẹrú house of assembly a bọ́ sí oko àwọn senate àwọn senator àwọn gbogbo ẹ wo oyè ẹrú tá à ń bọ́ sí from one fry pan to another fry pan from one fry pan to another fry pan bọ́dà mi àti sísà mi tẹ bá láìkì ìwọ̀nba ṣókí tí a sọ yìí ẹ bá wa tẹ láìkì kẹ tí ó tẹ̀síwájú ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń fẹ́ lọ níwọ̀nba ìta sọ yìí mo mọ̀ wípé bí ò ju nǹkan kékeré ń bẹ a máa rí mú tó máa ṣe wá láǹfààní ẹ mú mọ̀ wípé mi ò gbọ́n tó ẹ̀yin tí ẹ ń wò mí kọ́lọ̀ ń ṣe wá lọ́lọ́gbọ́n kọ́lọ̀ ń má ṣe wá ní òmùgọ̀ ẹ ibikíbi tí oníkálukú wa tá a bá kù sí kábàánú ọlọ́run ọba pàdé mo kí wa ní kí o pé a kò bójú ọjọ́ ṣe rí lọ́jọ́ títí òní èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ yọ ó ti yọ lọ́dọ̀ ti tèmi o ṣé yọ lọ́dọ̀ ti tẹ̀yìn lọ́dọ̀ ti náà ẹ bá mi fi comment sílẹ̀. God bless you. Bye for now. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò ganilára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Homes and Apartments ní nọ́mbà two f akérèlé extension surulere lagos nigeria ẹ pè zero eight zero six six seven one zero eight four three tàbí zero eight one four nine seven three seven seven four zero tàbí plus four four seven eight nine seven nine five eight one seven eight. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.